for the constitution of the Muslims. لا أدركت حتى أدرك من مع الصحابة ما ما في هذه الدنيا لا أدرك من من من Mama ini ada kita juga mumpai, mumpal lagi, minjem mana? Hatta ada orang makan makan. Kita masih dia awal dulu menjadi nínú àwọn pàtàkì ìlú wọ́n ní àkọlù èyí ó wá láti mú bá bẹ̀rẹ̀ ọ̀gá sọ̀rọ̀ sí ìwé ọmọdé ọ̀gá sọ̀rọ̀ sí ìwọ ọmọdé níbi tí ìjọ ìgbóra òun ni mẹ́sìnà àgbà ṣàwárí ibi tó ní ìyẹn ní ìpàdé àdìkúta àti ìsọ̀dá ìṣẹ̀lẹ̀ ó ní màmá bá ní àìsàn ìlọ ní òun ìrìnàjò tó fẹ́ pọ̀ yìí máa máa bá lọ ní ohun ní kí ọdún yìí lọ wà yìí máa máa lọ síbẹ̀ láti wá ní ìrìnàjò ẹ̀rẹ́ àwọn àmìlẹ̀ àkọ́kọ́ba àtìkú kí máa bá ṣàgbè yìí lọ ní ìdíjẹ ìdíjẹ ìdíjẹ máa máa ṣe àdúgbà pínlẹ̀ ìlú bá ní ilé àwọn ìjọ́jú bẹ́rẹ̀ wọn ní ilé lẹ́fún jẹ́ àdínkùnká ní àwọn àbáwọn ilé lọ sí ojú sí ilé ìjàmbá màámi òun sí sàmàlú nàkàdà kódà nílẹ̀ ìlú bá ní ilé ilé mọ́ bá lọ ní ilé àbáwa abúláàbùnà àbáà wọ́n ní àjà àbúrọ̀rọ̀ àbájúmọ̀ àrìsàkọ́rí àwọn àmìyà ẹ̀kùnbá àbáwa abúláàbùnà àbáà ó ní kúdà ó bá mẹ́rin ìlú ọmọ wọn ní kódà bí a yọ bá lọ ní gbogbo ìgbà yìí mo fẹ́ wá ní ìdílé ní kódà nígbà tó ti rẹ̀ tó ti náà kí ló fà ní ábùlù àbìkọ̀wé ìdàmúrè tó ń ní agbára yìí ìgbàlá ìwọ̀n wọ́n yóò wá akẹ́kọ̀ọ́ tó bá wọ́n wá nínú ìlú ẹni màmú. wà nínú ọ̀tọ̀ọ̀tọ̀ orí according to Quran, according to the mission, that is yet the one. Ẹgbẹ́ onímọ̀wọ́ fi èmi ìdè wájú, ẹ̀rù wájú, onímọ̀ ìdè ìdè wa. Ẹ̀rù wájú, nítorí pé ẹ̀yìn ọmọ ẹgbẹ́ kan, owó kan, àwọn akẹ́kọ̀ọ́ ló wá ní ìlú lọ́wọ́ ẹ̀ṣiṣẹ́ ti bá jẹ́ ìrìnà pẹ̀lú. tó bá bẹ́rẹ̀ ìgbàgbé náà wọ́n dá àwọn ọwọ́ ayé títọ́lọ́ ọmọ ọba náà ní ìṣe ìbámu ayé rẹ̀. ọba jọ fún ìṣe ọwọ́ náà ọbẹ̀ náà wọ́n tó ń kọ àwọn tó bá ń ta iṣẹ́ mo fẹ́ tó kọ́ ọmọ sí fún abẹ́rẹ́ tó lọ́wọ́ ọba rẹ̀ ilé yìí ni ìgbàlódé ọmọ ní ẹni tó tó ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ akẹ́kọ̀ọ́ lórí ní àwọn onímọ̀ tó ga lọ́wọ́ ọba wa wà lọ dáadáa lórí sọ fún ayé àti tó sáré àkóníkẹ́ ìlú ní nínú sọ́wọ́ ọ̀dọ́ rẹ̀ gbà nígbà ní àgbèrè òkú ìlú ní àgbèrè tó rọ̀ ní òwọ́n tó jẹ́ ìrìnà àwọn àpè àtọ́kùnrà ó yá ẹni jẹ́ tó jẹ́ wọ́n ní ewu ní dẹ̀bẹ̀lẹ̀mọ́n dẹ̀bẹ̀lẹ̀mọ́n dẹ̀bẹ̀lẹ̀mọ́n lórí olórí àwọn àjọ àdúrà èèmọ́ ní àfọ́nìkà àti àkùnjẹ́ orílẹ̀-èdè aláàbò. ولا أبناء أول الحلال عند أبناء

lọ́dọ̀ sílẹ̀ ẹ̀kọ́ abájú wàhálà lóru láti lè ka ń kọ́ ọ̀rọ̀ kò wá ní inú ìdí wàhálà ìdá ìlànà àkọọ́lẹ̀ wọn máa ń rí ẹgbẹ́ owó ìrọ̀ṣẹ́ ìgbà nígbà tí wá ikú ga àwọn tó ga náà lábẹ̀lẹ̀ àti tó já àwọn ẹni náà lábẹ̀lẹ̀ tó owó òṣèlú ìgbẹ̀kan wọ́n yẹ́ láti rí mà ó dààmú wà sí wàhálà àwọn kò ní ní ọlá ìnira ni ó lọ sí àwọn bá mi tí ìbá ti di owó kan wà tó máa ń gbé wọn ó kàn ní pé irú nǹkan tí wọn fẹ́ gbé ẹni bẹ́ẹ̀ ni ó bá ìrìnàjò láti láti fi pọ̀ láyé àbí níbi ìrìnàjò sí lápẹ̀lú ìrìnàjò tó yọ pé àkùdàmú pẹ̀lú àwọn àṣẹ̀lẹ̀ ọ̀dà òṣèlú nínú bí wọ́n jẹ́ ìtẹ̀síwájú ìmọ̀ àti ìmọ̀ ọ̀tọ́nà àkùsíwájú ó ní ìmọ̀ akọni ẹni tí wọ́n lè rí àti akọni náà lè rí òun ní ìmọ̀ rí èyí máa ń ná àwọn agbára ẹkú ìlú ti sẹ́kún náà lúpẹ̀ nílẹ̀ ọlọ́lọ́ bàbá sọ́nà bàárà nígbà tó ní gbogbo ìlú ọ̀pọ̀lẹ̀ bàbá sọ́nà bàárà ó wá ní kí wá sílé àti mùsá àti sọ̀dọ̀ sọ̀rẹ̀ àti níta wọ́n ń tẹ́lẹ̀ àti níta wọ́n lọ Como a próxima trabalha com o filho do votar, e do público, e depois de mim. Allah subhanahu wa ta'ala, ordem o pai a mulher فلما بلغ مجمع بنين المسيح ثورا فاستقر سبيله في بشر ثورا فلما بلغ مجمع بنين المسيح ثورا فاستقر عقربا الله سبحانه وتعالى فلما طلق منها على بينهما نسي أخذتهما ọlọ́run bàbá bàbá bàbá lóṣù pàlànà lábà bàbá nígbà táwọn ti fi jìbí lọ́jọ́ máa rẹ̀ lóṣù àti tí ó lòdì táwọn ti fi jìbí pàdé lẹ́sì yá ọ̀rọ̀ táwọn àmì jìbí jà pé wọ́n gbà pé ẹja ìlú wọ́n máa tó ní ẹ̀dà kékeré àtẹ̀dá lára fóònù ọlọ́mọ ọba lù nínú kan láti ìdílé ilé ìyá ó pẹ̀já àwọn ọmọ ọba lù nínú kan tó ọ̀dà pọ̀ nínú ọ̀dà pọ̀ láàrín lọ́rùn olùtọ́mọ̀ pàdé ìlú àti olùtàn tí wọ́n ní ẹ̀dà tí wọ́n kúrò ní ẹ̀rùn ní ìbájọ́ sí ìrìnàjò yóò kà ń pé ìgbẹ́ ìrìnàjò lórí ìrìnàjò lọ́jọ́ lọ́jọ́ lọ́jọ́ àìsílùkà mùsùlùmọ̀fẹ́ olùdàjọ́ àlẹ́gbẹ̀rẹ̀ àtúnṣe ti fi káyà tó kù ní owó rẹ̀ ti sinmi orúkọ bá náà ó ti fi dá ẹ̀ka tẹ̀lé dání owó ìgbà ẹ̀ka ẹ̀ka tẹ̀lé ní kékeré ìgbà tẹ̀lé àwọn ìgbìyànjẹ òun àti ẹ̀ka tẹ̀lé bẹ́ẹ̀ ni mo ti lẹ́sọ̀ọ́ ẹ̀fà wọn wá nù nínú àwọn ọmọ tó kò dá òmìnirí oúnjẹ lọ́sọ̀ kó ló ṣe máa jẹ ọmọ ọmọ ẹ̀rú jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ wa ṣe ní pé èyí ta ọ̀rọ̀ ọ̀rọ̀ lábàlẹ̀ yìí ó yá ló pàtó lẹ́nu àwọn ọmọdé wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyẹn pẹ̀lú àkọlọ́tọ́lọ́ obìnrin tó sáwọn lọ́dún tó ti bọ̀ ọ́lẹ̀ tí wọ́n náà wà ní ilé ọlọ́dún máa jẹ́ ọ̀ ọmọ ọlọ́dún tó ní ọjà tó ẹgbẹ́ náà jẹ́ ọlọ́run máa ṣe ọlọ́run ṣe ló lọ àwọn ọmọ ọlọ́run ti ń pa àkọ́kọ́ máa ṣe nígbàgbà jẹ́ ìgbọ́bẹ́ ṣe nígbàgbà Yorùbá fẹ́ràn pé iye ìpanu ọ̀rọ̀ sáwọn olùkọ́ àwọn ọmọ orí ìta ní ìgbà tó dà ní àdìsọ́ wà sí ìta ṣọ́ba tó ń mú sáwù ẹ̀dá náà ní ìlú ìlà ìjọba gbà fún mi. Bí ó ti gbà díẹ̀ torí pé àbáwá àbúrò àbúrò àbáwá àìsàn ìṣòro wà lọ́wọ́ ọ̀gá. Ó ti mú wa ní ẹja yìí ẹ̀ nígbà tí Yúṣà tó jẹ ìyá ìdáná ó gbà lọ́wọ́. Ó sì gbà díẹ̀ nígbà tó gbà díẹ̀ lójú olóòkú àwọn àmàlà àtàlà ó ti dé kú sí àwọn ìlú bá ní àmì ìjà yóò jẹ́ o so níbi tí ẹ̀jẹ̀ yìí tó bá ní yíra padà ibẹ̀ ní lórí àti ìpẹ̀lú ọ̀sẹ̀ sí ọmọ ìdílé ìbẹ̀rẹ̀ ni máa ń lọ ẹ̀rù ká ní ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ ìbẹ̀rẹ̀ ló ti bá

yúṣà àkàkúsọ fún àdébìkúta ní sọ̀rọ̀sọ̀sẹ̀lẹ̀ ọ̀nà jù pàtàkùn àti ìdílà òun ti mẹ́ṣẹ̀ ìgbà ọlọ́pàá máa ń hàn àtàrà ẹja tí ó ti ń yájú lórí ìdájúdẹ nígbà tí ọwọ́ òṣùwọ̀n ti yà ìdílé ó lè jáde ní wà òṣùwọ̀n ní ìdílé ó lè bẹ̀rẹ̀ sí orúkọ wọn. lójú ẹni tó lù mí ìpàdé nínú ẹja ní wọ́ọ̀lù lẹ́jà sí wọ́ọ̀lù lọ àwọn onímọ̀ wa sábà ní ìjọ ọlọ́run bá ń sọ káàdì ìjà ní nígbà tí wọ́n ń lò ní àti sábà tàbí ìjà wọn ní ìgbà tí wọ́n ń lò فاتقن الذين يؤمنون أما الله عباس رضي الله عنه صار أخذوه كأنه الحجر من جدة يطلقا مبين جدة Iṣẹ́ ń wọ́n mú gbogbo ìjẹta ìbá ti ṣe òbẹ̀lẹ̀ ìdájá padà. A bẹ́ẹ̀ sí ni àwọn ìdàwà ní ṣe wọ́n mẹ́fà ń jọ ọ̀yẹ́, òun kú ọlọ́pọ̀ bàbá máa ń láwọn ẹ̀ta ìyá rẹ̀ ó lè ní ọgbọ́n olù lọ àbá bàbá ìwọ̀n sáàyà ó fẹ́ kí àdùnàmọ́ ó lè fẹ́ sáàpù òfin fún wa torí pé àbá bàbá ìwọ̀n sáàyà ó bá sí ó lọ sí pọ́jú lẹ́tọ̀ọ́ yìí ọba tí ẹ máa ń fún àwọn akẹ́kọ̀ọ́ ìrẹ̀lẹ̀ ní àwọn àmì nígbà tó tó kú ní pé ìlàyé ìgbà náà gẹ́gẹ́ ìtàjú usual àti ìgbàlẹ̀ commission ló tẹ̀lé ọba bẹ̀rẹ̀ sí wọn. lọ́wọ́ bàbá sọ́nà ara lórí pàjáde náà já àwọn àkọ́ ọ̀dà ìgbàlẹ̀ àwọn àwọn àṣàkà àti ìgbà ìgbàlẹ̀ náà sẹ́jà ní padà sí láti lọ́dún. Àdúgbà Muhammad Sọ̀rọ̀ àti ìfúnta ní ọ̀dá ìṣẹ̀lẹ̀ ọwà tí ó ṣá yóò ti lè ṣe lọ. Nígbà tó ń mọ ẹ́ tó ń kò ní àyè àyíké púpọ̀ yìí àyíké ilé tó ń tó ní ẹgbẹ̀rẹ̀ sí lọ́dún. Wọ́n ní wọ́n rí ìlú tó wọ́n tó wá ní alẹ́ ní ìgbòjúmọ́ nígbà tó wá ní jọ́ kìkìrì ẹ̀yìn tí wọ́n ti lé ولما شاء قال الفتاة آتنا بلاء اللهم تبلا ببارك الله Oúnjẹ láti ẹ̀jẹ̀, oúnjẹ tí a mú dání láti ẹ̀jẹ̀ ìjọba, ó ń ní ìlú. لقد إذا كنت من مفارق هذا أن الأرضين إنها ìdàmú nílá ìlú yẹ́lúfà àti àpapọ̀ sọ̀rọ̀lẹ́lẹ́ olùkúni àti ìdíkà àwọn ní àpapọ̀ èdè kíkẹ́ ní inú ìyàtọ̀ ẹ̀sùn kí ìjọba ọ̀tá ní ọwọ́ ọ̀pọ̀ àti ìjọba bá wà ní máa wọn tó láǹfààní àti ìṣẹ̀lẹ̀ ó bá wọ̀ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ bá lọ sí ní wọ́n ní àná tó ti já àná àná ó láǹfààní àti àti olóko ní ẹgbẹ́ ti lé ní tí ó ti dá ní ẹgbẹ́ kí ni a ń tí ó wá lóyìí àti tó ta tó wọ́n wọ̀ fáwọn ìgbé ìlànà ìlú láti ìlànà tó mú ìlànà ìlú àwọn onímọ̀ ẹ̀ẹ́dì tí ń lọ èyí ní àjà àtúwájú àti lè wọ́n máa ń pàtíwájú ní àjà lẹ́yìn ìgbà àwọn ẹ̀sẹ̀ ìlera àwọn ilé ìgbàlá láwọn ilẹ̀ àtìláàrí òfin nígbà wọn mú ìṣòfà rẹ̀ wà lójú tí ó bá ń pè ní ẹ̀wọ̀n tí ó bọ́ bàbá àwọn àwọn àwọn tí ó ní kí a ní sọ bá kú ètò ìjọba kan. Eléyìí láti lè mú àwọn nǹkan rẹ̀ ṣẹlẹ̀, àdéhùn rẹ̀ ṣẹlẹ̀, kọ́dá rẹ̀ ṣẹlẹ̀, ọwá ní ó jáde ó ṣe ìrìnàjò. Àwọn kọ́kẹ́rẹ̀ àti mú sàmúsọ̀rọ̀ àjẹsíwúdání ní kí kí wọ́n tẹ̀sẹ̀ láti ọlọ́run wọ́n fẹ́ wáyé fún wọn tó ń tẹ lọ́dọ̀ ìlú ìlú lọ́dọ̀ wọn ọ̀nà ìtọ́kùn fún ta àjẹsíwúdání على مشاكل على مشاكل القوانين وبعد الغاية إشراع إذا موسى عليه السلام على مشاكل jáde ní ìgbàgbé tó ti ṣe ìrìnàjò yìí ìmọ̀tọ́ tó bẹ́ẹ̀ pẹ̀lú ìfẹ́lọ́dọ̀ mi débi lọ lórí àwọn oríṣiríṣi ìṣòro bá wọ́n tí ń pàdé lójú ọ̀nà ẹ̀ àmì ìtàní tí ń tẹ̀ ń tà ìrìnà nípa ọ̀rẹ́ ẹ̀yìn wà lórí ìmọ̀ ìgbìlẹ̀ ó ti jáde sí ọ̀gbọ̀gbà tó ń ó ń tọ́ka ike ìmọ̀lọ́ta ń kọ́ ìmọ̀lọ́wà ìmọ̀lọ́wà àníkọ́lọ́wà lè fi láti wá ìmọ̀lọ́rù orílọ́wà ìmọ̀lọ́ yìí ó wọ́n ń gbà sí ìnira ọwá ń farada tó túnmọ̀ sí pé ọlá ìrìn pọ̀ àtúkò lẹ́lẹ̀ ga ọlọ́wà ọlọ́pàá máa ń kọ́lá náà sára ó sára ìpé wọ́n ní gbàgbé lórí ìtàgbé ẹja yìí ẹja ti bá tó ní lọ bẹ́ẹ̀ ọlọ́ fi pa ìlélẹ̀ nígbà tó ń jọ́ kìkì tó kéré ẹja lọ́wọ́ ológun ní fún tí wọ́n jọ lọ òun ẹ̀sẹ̀ wá wọn ní lórí bọ́ọ̀lù àwọn ọmọ tó tẹ̀lé gbé قال أرأيت إذا وينا من الصبر فإن نسيت يكون قال أرأيت إذ يكون ولا

mo ti ìrìnlẹ̀ àyẹ̀ ìdílé ẹ̀rí ọlọ́ni wọ́n gbà náà ní ìgbà yìí tó ta fi ìgbàgbé bá àwọn ọmọdé lọ́gbọ́dọ́ wọn náà tó ẹni ìjọ ló gbàgbé àbúrò àwọn ìrìnlẹ̀ ìrìnlẹ̀ ìjọ́jú rẹ̀ sí ìtàgé rẹ̀ ní àṣìláàrí ìgbèrè tó sọ fún ìṣẹ̀lẹ̀ tó kù. Aláwọ̀ tó máa tọ̀nà ààrẹ ó wá mọ́rọ̀ ìpàdà pẹ̀lú àwọn ìpàdà pẹ̀lú ìdáwó ìdáwó ìdáwó قال أرأيت قال أرأيت إذا إلى الضرة فإني أزيد الحوت وما في البحر عجبا الله سبحانه وتعالى هو المقدر ما هو قدير في شر المقدر láti ṣọ̀pọ̀ ìgbẹ́kùtẹ̀ tẹ́lẹ̀ àṣìkáàdì ìgbìyànjú tẹ́lẹ̀ àwọn ìlú bá já nínú olóòrẹ̀ àmúgbàmù ẹ̀sọ́nà ọ̀rẹ́ tó bá díẹ̀ káàkù àìsí orí ọlọ́ọ̀bá so ibi tí ṣe ìjọ́ ìlànà nípa àkókò pupa mẹ́rin èyí tó bá fi pé káàkù tẹ̀mọ́ àtìtọ́ tó gbà mí láti rí ìlú ní pé àti ti ọlọ́ọ̀bá bá fi máa ń ta ó ní kẹ́kẹ́ kó o ṣe ń tọ́jú ọgbà mí láti rí ìṣújú ìlú rẹ̀ òní kéré ní ẹ̀ máa ń súnmọ́ ìlànà ìṣòwò ìjọba èdè tí nímà kì í kó nímà tó fún yà lẹ́nà pé èdè ní ìdẹ̀rù kọ̀ bá máa ń lọ láti ní kọ́ lọ́wọ́ tó kó nímà tó yà ọ̀tọ́ sọ̀rọ̀ àtẹ̀kí àwọn ọ̀gá àyẹ̀dá ọlọ́wọ́ bá wọn hàn án dáadáa ó ní ọ̀padà ẹ̀ wọ́n lè mọ lẹ́yìn tí ń mà wọ́n sábà ẹ̀ tẹ̀lé ìdáwọn ìgbà yìí àyẹ̀dá ó ní ìṣàwùrí ilé ẹja ẹni nígbà tí wọ́n padà sínú odò yìí ìkan tó ń mú ènìyàn dájú òun ní bíṣọ́ọ̀bù tó fún àdíjì mọ́ta tó sọ́nà ọ̀sánà pé ẹja yẹn ní títà wà ẹja yìí padà oníkà yìí bó ti dà yìí bó ti dèkùlẹ̀ sí orí lọ ní orí ilé àmọ́ nínú ìlú ìlú ìlú ìjà oríkú ogun tó ti ń bá wọn títí bá ń fara nàìjà ìta ọ̀rẹ́ lápẹ́ ṣùgbẹ́ ní ìṣẹ́lẹ̀ nínú lọ́jọ́ ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àmọ́ tó máa ń fi ṣẹlẹ̀ wọ́n jù láti fi kú sálàyé lókè ìjáde ìlú táwa sí ìrọ̀lọ́wọ́ rẹ̀ ìlú wa ń pọ̀ sí pé á ẹja yẹn nígbà tá a ti rí àwọn ayé à ìjẹ́ padà ní padà wọ́n ní padà lọ́pọ̀lá padà pẹ̀lú ìdáwọ̀ ìgbà àwọn àjọ ẹgbẹ́ ayé níta tó yí padà ó ti kọ́ sókè ó gbọ́dọ̀ tí wọ́n ń fa àwọn ọ̀dọ́ lọ àmọ́ tí wọ́n ní ìdílé lọ́dọ́lẹ́ àmọ́ sọ wọn lọ sáárá ó nígbà tí àyẹ̀kùnmùsù àjẹsọ̀lájọ sọ̀dá tí ó wà pẹ̀lú yúṣà òṣìṣẹ́ ìyàbí láti bá ìtọ̀nà pẹ̀lú ọgbọ́ ọ̀pá ní orí fún àyẹ̀kùnmùsù àjẹsọ̀lájọ sọ̀dá ibi ní ìmọ̀síṣẹ́ lọ́pẹ̀ ìrìnàjẹ́ ìṣúlọ́dà ìrìnàjẹ́ táwọn ìrìnàjẹ́ bá ti débẹ̀ àmọ̀ ìrìnàjẹ́ ìṣúlọ́dà ó dá ọ̀pọ̀lẹ̀ kágbà ìlú dáadáa orí pé àwọn orí ọ̀rìn láti ìrìn ìdí àríta ọmọdé tó lòdé wọn. yẹ́nú fà ní àwọn ọmọdá wọn mọ̀ sọ́gbẹ̀rẹ̀ ẹ̀yìn ìrìnlẹ̀ Fàìkọ́ ìrọ̀lẹ́ ìgbà ṣe ń fi ọmọ gbádà. Wọ́n ní máa tún kúrò láti máa pa ohun náà káyè ẹgbẹ́ pọ̀ nínú àwọn ìpínlẹ̀ tí yóò sì lọ́lá àmì ẹni tí ó ti ní máa ń tọ́ ó jẹ́ pọ̀ yóò mọ̀ sí àwọn ìpínlẹ̀ yóò mọ̀ pọ̀ láwọn ẹ̀kọ́ dáadáa

àbájọ́ tó lẹ́kọ̀ọ́ lókè púpọ̀ ẹni mọ̀ ní ọmọ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀ mú ẹni yẹn ṣe dáadáa ẹ̀ má lù ṣe tàpẹ́lẹ́ mú mọ́ wẹ̀ láìpọ̀ rẹ̀ náà kàwé تمكن في الشيطان حبل القليل نعم. تمكن في الشيطان حبل القليل ويصرفه عنه بالفتواه وما من ثواب في هذا الداء انجع من ذكر الله تعالى ومن كم في الشيطان عند الخلق مثل مثله ويعطيه المزيد ṣètọ́nù tí ó gbàgbé dáadáa àṣetọ́nù tí wọ́n kó ìgbàgbé bá wọn yìí kódà tí ó lè yóò di tó tó wọn èsù ìgbẹ́ náà kàdí ìgbẹ́ tí wọ́n ti ṣe ìwọ́n tí bá yóò lè òkú lọ́pàá wọn tí bá tó lè fọwọ́ lọ́ máa bọ̀ ọmọ ẹ̀dá àwọn ìlú títí tó ju àwọn àwọn àwọn ẹni tó ń kí òun yọ kó lórí ìlú lẹ́yìn jọmọ kó lórí ilé ẹni títí òní máa tó ní máa ṣe mẹ́ta ní àbúrò ẹni àti ọmọ wọn ìdájọ́ ọmọ sí àjọyọ̀ àjọyọ̀ ìgbà àṣetáàmì nínú nílò ìgbóni ìgbàgbé sí èsùn gbogbo àgbègbè àti abẹ́rú wọ́n ti sọ nípò wọ́n á ti mú bí wọ́n ta yóò wọ́n máa fún yẹ́rú kò ní sí dáadáa pẹ̀lú àwọn ìlú ìlú ìlú ìlú ẹ̀ bákan náà wà máa ń yà wá rí lùtọ́pẹ̀ ìgbàmáàdá àìyà ìdílé fàájúwà tó rí wà sókùn mọ́tíẹ̀ ìlú ìsókùn mọ́tíẹ̀ ìlú kí ni ìlú ìsẹ́kùn jésù wọn gbàgbé láti rí àwọn ọmọ dada fún èyí ìlú dada láti ọdún yẹn ní ìlú tí wọn ti rìn jọ lọ́wọ́ ọmọ yá mi nínú náà àwọn ọmọ ìlú ẹni ṣe lọ́nà ọdún máa gbé láwọn àkókò fẹ́ra fún ẹ àwọn olùgbé èsù ní súnmọ́ ọmọ nígbà wọn láti ní àwọn ọmọ dada wà á ti rìn jọ lọ́wọ́ àwọn àbúrò وأصحابه أصحابه حجة وأصحابه أو أصحابه ربك كافرين يجيبون لهم من رجال المشي شو هو هو ويريد يكان لكن ليش نقولان نعم بقنا إنه أبطان من صلاة آيات يذكر الله عباده بعض آياته دلت على قدرته يذكر الله عباده بعض جل على قدرته ليزداد يقينا وايمانا فاحياء الحوت بعد موته آية عجيبة من آيات الله الله سبحانه وتعالى هو يقع أحسن يقول الله الله سبحانه وتعالى ما نعمل به أما فقط من المسلمين àjẹ́lá tààdá pẹ̀lú ìṣọ́ mọ̀tò àtúnyé agbára agbára ẹwọ ìdàkà ibi olóògbé olóòkọ̀lá ìlàpọ̀ àwọn olùgbò mọ̀tò ẹwọ ìgbé ọkọ̀ olóògbé láàrin ẹwọ ọlọ́pàá Arabi Muhammadu Rasulullah kéèkéé táwà yíò ẹni bí ìlànà ìgbésẹ̀ mi nínú gbó lẹ́kọ̀ọ́ Muhammad Rasulullah òtú wa kọ́ ní ọdún ọwọ́ àwọn ènìyàn ní ẹgbẹ́ wọn tẹ́lẹ̀ ní bí ṣe máa ń kú ọkàn sí sáwọn lọ́wọ́ àjọ náà sáwọn ìlú ìgbésẹ̀ àti ìlú láwọn ilé ìrọ̀ bàbá aláàmì ìpínlẹ̀ ìrísí àwọn àti ọ̀dájúdá àdá ọ̀dọ́wọ́sí èyí tó kàrí àgbà ọlọ́run ìyẹ̀sẹ̀lẹ́lá ti yàtí ní ọmọ àkùnrin tó mú ibà lẹ́gbẹ̀ẹ́ ní àmàdájú ní ìgbàgbọ́ ẹwà ọlọ́run wà ní àwọn ayà èyí tí ọlọ́wọ́ bá di ẹja lẹ́yìn ìgbà tí ẹja ti di kúta àmì nínú àwọn àmì ọlọ́wọ́ àmì ọ̀la. أبا حتى لا يرى ولا يمثل شيئا ويسأل الله تعالى فيه خيرا كثيرا وإن الفتى يوشع كره رملا قد فقد الكون فكان هذا الفقر العلامة المنبوبة لغلوم الهدف الرفيع آه nígbà tí wọ́n ti máa ń ṣàlẹ́ ìpínlẹ̀ ìlú ìṣàlẹ̀ kí ní ẹ̀rí fún ìgbà wọn lórí ló ti máa ń lọ àwọn ìjọ tí wọ́n lè fún ìgbà wọn ìgbà wọn àti àwọn ìwọ mùsùlùmí jọ́ọ̀nì náà ó ti ní ìjọba ọ̀sẹ̀lẹ̀ sí ọ kó wá ní ọdún ìlànà náà ní ìdẹ̀sílẹ̀ sí kí ní ìjẹ́ lọ́dọ̀ ìdífẹ̀ sí kí tẹ̀lé ẹ̀jẹ̀ ìdífẹ̀ sí kí ara lọ́dún ṣe kí àgbà àtẹ́kọ̀ọ́ máa ayọ̀rọ̀ ní oṣù iṣẹ́ ó ti fi fún fún ìlànà náà ìlọ́wọ̀ ìyá mùsùlùmí ويجعل الله تعالى فيه خيرا كثيرا يا الله سبحانه وتعالى يقول فيه للمؤمن المسلمين ويقول يوشع كلمة خاطئة الأول بيرجع للشيطان ويقول لي ذلك يكفي bó ṣe mú àti ìtàkì ìlú náà lórí gẹ́rùn-ún yẹn. Bákan náà, Hájà àrọ̀fẹ́ ilẹ̀ gẹ́rùn-ún tó wà tí ó ń lè jáde ìrìn ọ̀dọ̀. Àwọn ti ti ní oúnjẹ tí wọ́n jẹ lọ́pọ̀ inú olùdó tó ṣe wọ́n lọ́nà lọ́wọ́ lórí ìlú. Àwọn ti tún lọ́mọdé lọ́rùn tó ṣe lọ́rùn tó yẹ مثلا كل من راضي يعين العرض على طاعة الله كل من راضي يعين العمل على طاعة الله تعالى وتحصيل مرضاته فممدوحة ألا ترى كيف ذكر سبحانه كل مستوى للأسف بيان طريقة اختلافه في الزهرة قام هو من تستقبل ẹgbẹ́ wọn láti tẹ̀lé lọ́wọ́ ọba àti láti èyí tó ń bọ́ lọ́wọ́ ọba máa ń tó àtẹ̀lẹ́fọ́ yóò lọ dáa ìjọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ yìí ojú ẹgbẹ́ wà ní ìlọ́wọ́ láti èyí tó lọ́wọ́ ọba ní ọgbà ìjọ ẹgbẹ́ ilé ẹ̀kọ́ wà ní ọ̀sán wà ní tí ó pẹ̀lú ọlọ́wọ́ ọba wọn láwọn ìyá wà ní orúkọ àti ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ àbáwọn àkókò tó jẹ́ irinṣẹ́ ìgbàlódé ní áńtẹ̀tì ní ó lè gbà wọn sáàbọ̀ sí ó lè gbà wọn lọ́dọ̀ sí ẹjọ́ àkọ́kọ́ láti ní lára tí ọlọ́wọ́ kò lè fi orí ṣe àdúgbò ìṣe ẹ̀kọ́ àwọn òkìkẹ́ àbáwọn àkókò tó wọ́n tọ́jú àwọn ọmọ ìlú ẹgbẹ́ òun lọ́kùnrin tó kódà yóò wà nígbà tó ṣe wà ní ìlú ẹwù fún ìgbẹ́ tí ọkọ̀ ọ̀gá ọmọ náà náà tó ṣe ti tààmì ìlú nípa láti lè ṣe àlàyé ọ̀nà ìgbàdáwò ní ìlú dáhùn náà lọ ní ẹ̀yìn pípápá ní dẹ́gbà ọlọ́run wọn fún ọmọdé nípa gbogbo aláàmú kò jẹ́ kí wọ́n sọ ọdún orúkọ òṣèré ẹgbẹ́ ọdún lọ́wọ́ náà ti máa jẹ́ ẹgbẹ́ tó sọ́nà lọ́sọ̀ tí a wá ẹ̀kọ́ bá kọ́ lẹ́yìn tí wọ́n ti jẹ́ ìjọba rẹ̀ ní ìjọba ọ̀rọ̀ láti kàtó fi wọ́n mọ́ ni jọ́nà máa ní jọ́nà lọ́wọ́ láti ìrọ̀sọ́lájú lè mú ìrìnàṣẹ́ tí a lè sọ̀rọ̀ nítorí tó máa tó kò ní ṣe jẹ́ táàbí ilé ẹ̀kọ́ yẹ kí lé lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ilé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá òun náà wá wá lẹ́yìn àti lẹ́yìn kọ̀ǹtà òṣùwọ̀n àtìlẹ́yìn lórí àtìlẹ́yìn ìgbà olóyún yìí òun lè dáhùn náà olùkọ́ yìí lọ́dún ìyẹn lè fi pa dáadáa súnmọ́ ni ìyẹn tó lè fi pa burú súnmọ́ ni kí lẹ́jọ́ ọ̀gbọ́n rẹ̀ jù nítorí wá dáa fún wa òun ní pé náà bá ti gbà wọn sí ìlú ẹjẹ́ àwọn tó ṣe tọ́lọ́ ẹgbẹ́ mi ti ìdájọ́ gbé wa olùkejì tó jẹ́ ìdá aláwọ̀ ní ìdájọ́ lórí ìdílé tí ó ń lò fún àyíká òwúlò òwúlò ìbá tó ti abá tó gíráàmù síbẹ̀ ẹ èyí tó gbà títí wá ní ká blọọkì èyí tí yẹn ti lè máa wá ní ìgbọ́gbà lọ lórí facebook ọ̀nà twitter tiktok àwọn ẹgbẹ́ yóò padà dáhùn ẹgbẹ́ kọ́kọ́ èyí bá ti tẹ̀lé ọjọ́ pọ̀ mẹ́rin bá wọ́n ti ìlànà tó ti ṣe pọ̀ jáde fún bẹ́ẹ̀ wá mi lọ. Ìjọ olóṣù ní ìjọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán tó di àti tó lè ẹ̀kọ́ àwa ṣúdẹ́ẹ̀tì ọ̀pọ̀ rẹ̀ ṣe é tá a lè máa lò. Èyí tí ò bá jẹ́ ìṣòro tí ti ka bọ́ wà ń bẹ́ kò lè mú dáadáa ní kò lè má wù tó èyí olùsábà fún mẹ́rin. Ìsábà fún mẹ́rin àwọn wà tó wà fáwọn ilé ká mọ́ gba ìdíje ojú kájẹ́ ìfúnpọ̀ ní wà tó gba àwọn bá wà. Àbújá yàtọ̀ tó dúró ní èmi òun tẹ̀lé ibi tí fífún sáré wá sọ fún ìlú ìṣà. Nígbà tó sọ fún pé á òun gbà pé ẹja ìlú tó gbà gẹ́gẹ́ bí ìdèmí ẹja ìlú ti àyè ọwọ́ ọdún ها آه، لقد كنتم تقولي قال ذلك ما كنا نبغي فافتح لنا ما تعلمنا Yeah. tó lẹ́yìn láti padà ọmọ òdòdó gbogbo ló bá ma ìlú sí máa fún ìjẹ̀mí ẹ̀mẹ̀ òun fẹ́ làwọn ibi tá à ń bá lọ ibi tá à ń lọ gẹ́gẹ́ lórí ìyípadà ẹ̀mẹ̀ ẹni tí ìgbà tó ṣe ní ìṣẹ̀lẹ̀ ti bá ṣe lè kò ní kú mọ́lẹ̀ pé ó sọ fún ẹni tí ìṣẹ̀lẹ̀ náà torí kíkó rẹ̀ sí àti títí ṣọ́wọ́ tàbí nígbà tó àpàdà máa sọ ọ́ nítorí oúnjẹ tó kú ilé àwọn èèyàn mọ̀ nígbà tó sọ fún múta múta tó rí ti padà dáa ó kọ́ ló gbà tó kí lójú bí padà ń bẹ lẹ́sẹ̀ lásán ẹni tá à ń sọ ọmọ ní ìṣèlú wà àmì tó kọ̀ ṣe ẹni ẹgbẹ́ láti rí ìrìn ìjọta lọ́wọ́lù lọ́sọ̀ọ̀sọ̀ àpá bí ẹ̀sọ̀ tó ní àjẹ́ ohun ní ìdá fàìdà lọ́wọ́ ìjọ́kọ̀ọ́kọ́ tó kò ní ọ̀gẹ́gẹ́ tàbáyì sẹ́rọ̀kí ẹlẹ́pàá tẹ́lá wà àwọn ìtọ́jú tó ní yóò ọkọ̀ wọn láti lè fi ọmọ wa ọwà nínú wa náà ìrẹsì ọmọ ọ̀rọ̀ wọn láti lè wẹ́pọ̀ ọwà nínú ẹ̀kọ́ nínú wa ní ìtajà ìrẹsì ọmọ ọ̀rọ̀ wọn lórí ẹ̀kọ́ yẹn èyí tó lọ wá àwọn oṣù pàtàkì lẹ́nà ní kí wọ́n máa ti sọ láti ọ̀fẹ́ rẹ̀ ó ní dáríkà àwọn oúnjẹ níbi títà ń lọ láti títà ń lọ òun ní fẹ́ ní ìpadà bàbá ìjà ara àtàrí náà lọ olú àjáwò ní bàbá ìjà ìmọ̀nà ọjà ọjà àánú lè sáré ara àtàrí náà lọ́kọ̀ọ̀kọ̀ lórí ìgbà ọlọ́mọ òṣìṣẹ́ fún àwọn ọmọ ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ padà sí ẹ̀yìn. قال قال ذلك ما قلنا نبذ

ní tí wọ́n lọ wọ́n ní àwọn ìdílé ìdí káwọn àtàwọn wọn lọ́dún bẹ́ẹ̀ ni ọlọ́run bá ti fi ṣe àlámì àmì àmì sọ̀rọ̀ níbi àyè ìṣẹ̀lẹ̀ tó wà nílẹ̀ ayé ìgbàlódé náà ìṣẹ̀lẹ̀ ẹja ni wọ́n mú ní láti ṣe àmì ìgbé ìṣúná lọ́dún. Now, I need to have to them for them. And what will be uh, we shall with Islam will be defending by Islam for the same. Allah subhanahu wa ta'ala, Amin Islam. Now, Father, فوجد أحدنا من عبادنا فيما بينهم الله كان من عندنا وعلمناه من لدنا علما. ووجدنا عبدا táwọn bá ní ìrìnàjò jẹ́jẹ́ mẹ́rin sí ètò ìrìnàjò lọ́nà wọn mú bẹ́ẹ̀ sílẹ̀ wọ́n tún rú rẹ̀ wọ́n ti máa ń wọ́n ti fi ọwọ́ àfẹ́lójúwà fún ìtàjẹ́jù ni àyíkún tàbí sàdá tó sọ fún ṣáàtò bọ́wà tó jẹ́ nínú àwọn ọgbà yóò sọ fún nígbà tí wọ́n kó padà padà nígbà tí wọ́n sọ fún ayé táwọn ọmọ alágbára ní bí bí ìtẹ̀lẹ̀ ìtẹ̀lẹ̀ ìtàwọn yìí ọlọ́dún wọn padà nígbà wọn padà àwọn àjàdá ẹlẹ́dàá lè ṣe dáadáa ọlọ́dún wọn wọ́n pàdé ẹkùn kan àbẹ̀dá nínú ní ìdáàbò wọ́n pàdé ẹkùn kan nínú ní àwọn ọlọ́dún ọba ẹlú sí ìlú wa tọ́wọ́ bá ń mú ìmọ̀ ìgbẹ́ lọ́dún ọ̀rẹ́ ẹ̀ níbi àwọn ìrìnàjò ló ti dáa ní àwọn ìsìnmáyé tàbí ìfúnta ìfẹ́kù ìfẹ̀yẹ láàbù àwọn amúnyẹ ní ọ̀nà alágbára ọlọ́run àwọn ajá yìí náà ní a máa sọ ọ̀sán táwọn ọmọ sọ ní abẹ́ ìṣẹ́bí àwọn ìgbàwá ẹgbẹ́ ń sọ ìfọ́dà ní ìgbàwá ní òun ní a máa fi ṣe àlàyé ìgbàwá ìgbà àti ìdáyà àpàgọ́ àwọn ìgbàgbé ẹrú sí nǹkan ní oríṣi àwọn ọlọ́run ọba àtẹ̀yìnlẹ́wò wàhùn ẹ̀sẹ̀mù ṣìkìnà àwọn ní àmúláwòdò àwọn ọlọ́run àwọn àmì ọlọ́run ẹ̀rù ìsànlẹ̀ pẹ̀lú àwọn ọlọ́run àwọn ọlọ́run ọba fún àmì ẹ̀rù náà kódà lẹ́yìn tí a àmì mẹ́rin wà ìlànà ìlànà ìlànà ẹ̀yìn ọlọ́run ní àbúkùnlé àkùnlé nígbà tó kù náà ẹ̀yìn láti ọ̀dọ̀ wa ọlọ́dẹ́kùn fún ẹ̀rù náà àbọ́jú sọ àgbà tó kọ̀rọ̀ ilé ẹgbẹ́ àti ìgbẹ̀lẹ́ ọlọ́dáwà àwọn onímọ̀ àwọn akọ̀lọ́pọ̀ àwọn àwọn àwọn àwọn ìjọba sọ̀rọ̀ àgbẹ̀ àwọn olùdíjọ́ pẹ̀lú ìrìnà fún àwọn olùdíjọ́ fún onímọ̀ olóògbé ìgbẹ̀lẹ́ olóògùn ìpínlẹ̀ ìdílé sílẹ̀ tí ọlọ́pàá lọ́pàá ọ̀nà tààlà tó ní kí a tó mú sá ó ṣe ìrìnàjò sí ọ̀dọ̀ ọba tó tún lè mọ̀ ní lábẹ́ ìmọ̀ tó ní agbára tí ó ní ojú sábà ní kọ́ta ní ilé ọmọ táwọn ọmọ bí ara ẹni gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ ní sẹ́kọ̀ọ́ ní أعبدك الله سبحانه وتعالى قال رسول الله صلى الله عليه وسلم فأعطيهم وشجاعة في أبرائي نشوفهم من تفضل نشوفهم وأنا أعرف لما تؤمن به الله تمشي الى الاسلام وتدعو اليه الله وتقول الله سبحانه وتعالى تعصر الى كونك ورسوله من الله اقول لما تقول ولكم وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته